أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فهم ولا مباوة ọlọ́run bá wa ọba allah ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọba yìí náà lọ́ba tí ó tọ́ wa sọ́nà lérí ojú ọ̀nà anábùwà muhammadin sallallahu alayhi wa sallam abẹ̀lẹ́wọ̀n allah subhanahu wa ta'ala kọlọ́mọ yẹ ẹsẹ̀ wa kú lójú ọ̀nà anábùwà muhammadin ikhwatal iman ayọ́mayami èyí tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa lẹ́ni òun náà ni fitnatun حدثت بعد الرسول صلى الله عليه وسلم فتنة حدثت بعد رسول الله صلى الله عليه وسلم هنا فتنة أبي وعلا tọ́wọ́nú ẹ̀sìn wa yìí lẹ́yìn ìgbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti lọ òun náà ni àwọn firqatan al-firqatu ad-dalla tusamma bil-Qur'aniyyin tusamma bil-Qur'aniyyin jama'atul jama'atu fasli sunna jama'atu fasli sunna anil Qur'an òun náà ni àwọn ìjọ kan tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n sì palopọ̀ lérí pé alukur'an nìkan ni làwọn máa tẹ̀lé sunna anabiwa muhammad sallallahu alaihi wa hadithi anabiwa muhammad sallallahu alaihi wasallam àwọn òní kankan ṣe pẹ̀lú ẹ̀ mùsùlùmí làwọn tá a wí wọ́n ń kírun wọ́n ń gbá àwẹ̀ wọ́n ń lọ mọ́kà wọ́n ń yọ zakat wọ́n sì ń muhammad sallallahu alaihi wasallam alukur'aniyun wọ́n ti wà ní agbègbè wa nílùú wa nàìjíríà ibi tí wọ́n wà ọ̀pọ̀ àmàlàyé táwọn fẹ́ ṣe òun náà ni kájí kí gbogbo mùsùlùmí tó ti sọnù tí wọ́n ń tẹ̀lé irú ròrí báyìí ká kí wọ́n mọ̀ pé wọ́n ti kú olójú ọ̀nà afẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí afẹ́ fi pè wọ́n padà sójú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbogbo àwa tí a bá ń gbọ́ nípa wọn àbá ń kà nípa wọn àbí wọ́n ń bá wa sọ̀rọ̀ láti fi ìrújú tó wà lọ́wọ́ wọn láti fi mú wa kú lójú ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ yóò wúlò fún wa láti mọ̀ pé àwa ò sọnù àwọn ni wọ́n sọnù al-islam ẹ̀sìn islam wa ma jaa min al-qur'an wa min as-sunnah bi fahmi salafil umma àwọn àlùfáà wa ni ọ̀nà tí ẹ̀sìn òfin ní dàrú mọ̀yàn lọ́wọ́ òun náà ni kọ́dáyàn lójú wípé ẹ̀sìn Islam wa tá à ń ṣeun ìtọ́wọ́ wà ní alùkùránì là á fi ń ṣe é tí wọ́n wá pè yẹn mùsùlùmí yóò máa ṣe ìtọ́wọ́ ní alùkùránì wọ́n fi súnà gbogbo ìtọ́wọ́ ní hadith ojúṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe é bifahami salafil umma pẹ̀lú àgbọ́yé àwọn tí wọ́n jòkó ti òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ìtumọ̀ ni pé bá a bá ti ka alukoran tán tá a sì ka sunna a wàá ka ìta àwọn sọ̀hábà asálàfù sọ̀lẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé wọn àwọn ẹni rè báwo ni wọ́n ṣe gbọ́ alukoran yíyé báwo ni wọ́n ṣe gbọ́ yé sí báwo ni wọ́n ṣe gbọ́ sunna yé sí torí àwọn ni wọ́n jòkó ti olùkọ́ àgbà teacher wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam alukur'aniyun àwọn ni wọ́n pè ní kur'aniyun humul ladhina yunkiruna ithbata sunnati fil islam òun náà ni àwọn ìjọ kan tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n sì ń sọ pé kò sí ti ń jẹ́ sunna nínú islam wa yu'minuna bil qur'anil karim faqat wọ́n ní alukur'ani nìkan pọ́nbélé òun nìkan làwọn nígbàgbọ́ nú ẹ̀ àwọn àlùfáà wọn ni ká sọ fún wọn pé lam yu'minu bil Qur'an wọn ò ní ìgbàgbọ́ pẹ̀lú Qur'an nítorí pé alukur'an ní sọ fún wa pé ká tẹ̀lé ọlọ́run ká sì tẹ̀lé anabiwa muhammad sallallahu alayhi wa sallam wa sunnatu ibadallah hiya almasdaru thani litashri' wọn ni ẹ̀rí sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam òun ni ibi kejì tá a ti máa mú ẹ̀sìn al-masdar al-thani al-masdar al-awwal ibi a ti máa mú ẹ̀sìn al-Qur'an lẹ́yìn náà a wà á mú ẹ̀sìn nínú sunna rasulullah sallallahu alaihi wa sallam inú kọjá pé ìtààmú nínú sunna yẹn ó ń ṣàlàyé tọ́wọ́ ní Qur'an àbí kọjá pé kò ṣe sínú Qur'an rárá ànábì lọ́kàn ní ẹ̀ máa ṣe báyìí àbí ẹ̀ máa ṣe nítorí ọlọ́run ti ní ká máa tẹ̀lé anábìwá muhammad nashatuhum àwọn qur'aniyun yìí tá a wí yìí bóun ni wọ́n ṣe bẹ̀rẹ̀ wọn ò sí anábìwá muhammad àwọn oní qur'ani sangelete alukur'ani nìkan làwọn máa tẹ̀lé gbogbo tó bá ti jẹ́ anábì sọ ẹgbàgbé ẹ̀ bóun ni wọ́n ṣe gbé ìròrí burúkú ìwọ́nú islam wọ́n ní hum àwọn tá yìí kharaju fi awakhiri alikọrini thani alihijiri ní ìgbẹ̀yìn ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì tá nàbí ṣe yíra òun ni wọ́n dìde kọ́ọ̀mà fil umma wọ́n dìde láàrin alùmọ̀ nàbí ẹ̀rìn man yad'u ila ilgha'i sunna etí wọ́n pèpè lọ́bẹ̀ ni pé ẹ pa sunna rẹ ẹ má sọ sunna ma bil gbogbo sunna pátá ẹ má jẹ́ àlò ma wa adam al-i'tidad biha في مصدرية التشريع نتيجة للشبهات التي خلفها الشيعة والخوارج أو تاوي وني وعدم الاعتداد بها أما ما كاشن بدات ما موسما النبي صلى أما جاء في látara لا ترى àwọn ṣẹ́à tí wọ́n dálẹ̀ sars mọ̀ pé Yahudi òun ni ó bẹ̀rẹ̀ gbogbo àwọn ṣíyàn àtẹ̀rí Yahudi ni wọn ọmọlẹ́yìn Yahudi ni wọn iṣẹ́ kan náà ni àwọn ti Yahudi jọ ṣe tẹ̀bárí ti Amẹ́ríkà tọ́lọ́dé gbàjọba ní Iraq tí ṣíyàn sì jẹ́ eléri Iraq ẹ má jọ yà yín lẹ́nu wọ́n jọ ṣiṣẹ́ fúnra wọn. àwọn yìí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ nígbà tí wọ́n rí i pé àwọn ò lè wọnú Quran Quran ò ṣe é parẹ́ bẹ́ẹ̀ bá parẹ́ àwọn èèyàn ti ha bẹ́ẹ̀ súnná àtúnmí kọ́ hadafuhum kí ni èrò wọn tí wọ́n fi ń sọ fún gbogbo àlùmọ́ ànábì ipe kájìnà sí súnná ipe alukurani nìkan ni ká máa lò ahadamu islam minna fitati súnná wọ́n fẹ́ wo islam through súnná sẹ́fù pé tí wọ́n bá ní alukur'an ẹ má lò mọ́ ẹ súnná ẹ má tẹ̀lé mọ́ kò sẹ́ni tí ó dá wọn lóhùn wọ́n wá rí pé ẹ̀jẹ̀ káwọn bẹ̀rẹ̀ láti ibi sunna nígbà táwọn bá ti ba sunna jẹ́ nígbà sunna bá ti kú lẹ́mí àwọn èèyàn alukurani náà padà sékíní òun náà padà kú o oúnjẹ lè ni èyí tí ń ṣe ni láàánú lẹ́ni òun ni pé ọ̀pọ̀lọpọ̀ akẹ́rùn àgbàwẹ̀ alọ́mọ́kà ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ni láàánú lẹ́ni ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bẹ nínú àyùmọ̀kan yìí tí wọ́n mọ̀ pé àwọn tó dá alẹ̀ gan àwọn jù ni àwọn tó dá alẹ̀ gan àwọn tí ń ṣe mùsùlùmí ni ṣíà ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní tí wọ́n há sáwọn tá a wí lọ́wọ́ ló jẹ́ àtètè máa pariwo kọ́lọ́mọdé asọ̀nù tọ́mọtọ́mọ o min aburasi do ati min mu asiri wọn lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ lásán yẹn nígbẹ̀yìn ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì tá ànábì ti lọ àbí tí ànábì ṣe ìjira sallallahu alayhi wa sallam nínú àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n bẹ lásìkò tí à ń lò lọ́wọ́ yìí tí wọ́n gbé ìròrí yìí tí wọ́n gbé lérí tí wọ́n sì ń pèpè lọ́bẹ̀ ahmadu subhi mansuru orúkọ arákùnrin yẹn ní jẹ́ ahmadu subhi mansuru ọlọmọsá ìsànú wa yọ̀tẹ́bẹ̀rù abu arruhi lil qur'aniyyin wọ́n ní ahmadu subhi mansuru yìí òun ló lídìí àwọn èèyàn tí wọ́n ń pè kùránì nìkan láàmà tẹ̀lé àdìtẹ̀lé súnà lásìkò tá a lọ lọ́wọ́ yìí òun ló tún jí aburú yẹn wúlìdá fi Misra Egypt ni wọ́n bí arákùnrin yìí sí Egypt yìí náà kọ́lọ́mọ́sẹ̀ ṣàlùwà àwọn yẹn dáadáa bẹ́ẹ̀ o àwọn afa sálàfún bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àdánwò tọ́gbọ́ wa ń bí èyí tọ́wọ́ láti Misra lọ́pọ̀jù in 1949 òní wọ́n bí arákùnrin wàbẹ́dà harakata olùfikiriya ó bẹ̀rẹ̀ ìròrí rẹ̀ yìí ní 1977 ẹ̀rí pé ọ̀nà ti jì wọ́n yóò alifu kitab isin sitira lérí ẹ̀ wọ́n tó rí dàmínà azhar àwọn afọ azhari ẹ wọ́n padà lé kúrò nílùú ó tún lọ mọ́sálásí kan mọ́ríkàsì kan tí wọ́n ń pè ní ibùn khalidun wọ́n tún lé kúrò mbẹ́ ní egypt náà ó wá sálọ amẹ́ríkà falajaha ila amẹ́ríkà ó sálọ dàwọn yòókù rẹ̀ nàbí amẹ́ríkà ọmọ yahudi làwọn àwọn wá gba láàyè láti amẹ́ríkà yìí ni tí wọ́n ń ṣe tíra ránṣẹ́ bí ṣe ń kọ òun náà ni tí ń pèsè sí eré íńtánẹ́ẹ̀tì ló ṣe jẹ́ pé ìròrí Qur'aniyun ìbá ti parẹ́ pẹ̀lú wàhálà àwọn ìmáàmù ìmáàmù àwọn afẹ́sìn arákùnrin ló tún wá jí ṣètì pé íńtánẹ́ẹ̀tì kò síbi tí òṣèlú àgbáláyé ni wọ́n ní followers pẹ̀lú àwọn ìrújú tí ń kó kalẹ̀ fún wọn tá a padà ṣàlàyé lérí وبدأت وبدأت دعوته تنتشر لأفريقيا وأمريكا وغيرهما ó wá di pé dáwà rẹ̀ ìròrí ẹ̀ ó wá di pé nǹkan àkè àgbàlá ayé díẹ̀ díẹ̀ ó ti dá áfíríkà kódà ó ti dé nàìjíríà èyí fi ń da yín lójú pé ẹnìkan pè mí láìpẹ́ yìí pé ustaz ẹ̀ máa wòran o nílẹ̀ yorùbá ń bí àwọn kùránì yìí ń ti dé o àwọn kùránì nìkan lágbàgbọ́ ànígbà sunna nabi kọlọ́mọdé á ṣe àgbákò tọmọtọmọ mọdé á ṣe wàhálà lásán ní ẹ̀sìn yẹn ọlọ́run gbogbo ẹ̀sìn tẹ́yìn bá gbà tó mú alukurani tó ju sunna lẹ̀ ó ti di alukurani náà lẹ́kọ̀ọ́ máa alìsílámù huwa sunna lè tá àlámù ikhwata al-iman ẹ̀jẹ̀ ọ̀dà wa lójú pé níta ń pè ní islam òun náà ní sunna níta ń pè ní sunna òun náà là ń pè ní islam níta ń pè ní alukur'an òun náà ní sunna níta ń pè ní sunna òun náà ní alukur'an. li'annahuma masdarani lit-tashri'i tábà mú bá a ṣe bá a ṣe gbà wẹ̀ àti gbogbo tẹ̀sán ni a ṣe ayédàkárí nínú alukur'an àbí kárí nínú sunna nabi tí wọ́n bá ti ba sunna jẹ́ máa wá lọ́wọ́ tí wọ́n sọ fún wa pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn wa ti wó bitifakil ulama tí gbogbo àwọn àlùfáà àtàwọn sàhábà wọ́n panu pọ̀ lérí pé alikitaabu wa sunna ọ̀kan àwọn sálàfù wọ́n pè ní asheikh albarbahari nínú àwọn afa sálàfù nínú àwọn afa ẹni rẹ ni ó ní ilamu ó ní gbogbo ẹ̀yin èèyàn lè mọ̀ o adinadi islam huwa sunna ìpèsè ẹ̀rí islam wà yìí sunna gangan ni wọ́n ń pè bẹ́ẹ̀ wa sunna tahiyyat islam sunna gangan ni wọ́n ń pè ní islam wala yaqumu ahaduhuma illa bil akhar ọ̀kan ò lè dádúró àfi kíkejì ọ wà ní ẹgbẹ́ rẹ̀ sharhu sunna lórúkọ tíra wọn ìdí alákọ̀ọ́kọ́ page twenty one ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alaqatu sunnati bil qur'an sunna yìí kí ni relationship ti bẹ láàrin wọn àti Qur'an kí ni àṣepọ̀ ti bẹ láàrin wọn àti Qur'an alukur'an wa sunna wa ahyani wọ́n ní àti Qur'an o àti sunna o sunna nìyí ti ń jáde lẹ́nu anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní méjèèjì pátá àtọ̀dọ̀ Ọlọ́run ti ń wá Ọlọ́run kan fi Jìbìrìlù lẹ́kan ìpè kọ́ máa bá a bọ̀ wá ni Ọlọ́run fi kan rán Jìbìrìlù ni ìkejì náà ti ń jáde lẹ́nu anabi yẹn àtọ̀dọ̀ Ọlọ́run ti wá aya quran ọlọ́run bá ń sọ nínú alukur'an báyìí a'udhu billahi minash shaitani rajim wa ma yantiqu anil hawa ọlọ́run bá ní ẹni rẹ rasulu yẹn kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nù in huwa illa wahyun yuha níta bá ní kọ́ sọ òun náà ni ó máa sọ jáde ọlọ́run programu ọpọlọ rẹ ni ọlọ́run programu wa rẹ̀ laqad kana lakum fi rasulillah uswatun hasana ọlọ́wọ́ bá ní gbogbo òṣèṣì tí bá ń ṣe ìṣeṣì ẹ̀ ẹ máa kọ́ ṣe ẹ̀ gbogbo òṣèṣì ẹ̀ bóun ló ṣe wáyọ ìṣeṣì ànábì kú nínú ẹ̀sìn àsúnà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìyàkọ́wùlùhù ní tí wọ́n pè ní súnà tí ọba yẹ yín ẹ̀yin Kùránìyùn ní tí wọ́n pè ní súnà òun náà ní káwùlùhù ọ̀rọ̀ tá ànábì sọ wọ́n fi ìlùhù iṣẹ́ tá ànábì ṣe ìbá máa sọ̀rọ̀ bọ̀ tó ṣe wọ́n tàkìrìrùhù ètí wọ́n ṣe wájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì ọkọ̀ ndẹ́mu ẹ̀ nǹkan yẹn dáa ni bí ọba dáa ànábì ọkọ̀ ndẹ́mu ẹ̀. jẹ́ àti muratu ila abdullahi bin mas'ud arákùnrin kan tá n pè ní abdullahi bin mas'ud ọ̀kan náà àwọn àlùfáà wa ni inú àwọn sahaba abdullahi bin mas'ud jẹ́ àti imuratu ila abdullahi bin mas'ud ó dùkọ́ lẹ́yìn jọ kan arábìnrin kan bá wá bá abdullahi bin mas'ud ó wá sọ fún pé anta alladhi òun gbọ́ tí wọ́n abdullahi mas'ud tó ń sọ fáwọn èèyàn káàkiri lù ú ipe la'anallahu namisati wal mutanammisati ipe ọlọ́run ọba wa o ó ń bínú sí gbogbo èyíkéyìí obìnrin tí bá ń farun ojú tẹ̀wọ̀n pé àdánwò yẹn ti délẹ̀ wọ́n fa ìtọ́lọ̀ ń dá wọ́n wá fi tiwọn sí wọ́n wá dàbí wèrè àtàlìjọ́nú èèwọ̀ ni o arábìnrin yẹn ní ìwà bla mas'ud òun gbọ́dọ̀ ń sọ̀rọ̀ yìí pé ọlọ́run ṣẹ́bilé àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń yí ntọ́lọ̀ ń dá padà kọ́lá na'am abdulayi masudi níbẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ kọ́lá ti qara'tu kitaballahi min awwalihi ila akhirihi èmi arábìnrin yìí mo mọ alukur'an ká mo sì gbọ́ tó yìí mo wo alukur'an láti suratul nas dé suratul fatiha láti fatiha dé suratul nas èyí rí ntọ́ sọ yìí mẹ́ẹ̀ falam ajid fihi ma ntọ́ nsọ yìí èmi ò rí mbẹ́ kọ́lá laha abdullahi bin masud wa sọ fún arábìnrin yìí ó ní inkun ti kọ́ra àtìhí faqad wajadtihi tọ́wádé pé ọba ka Qur'an lóòótọ́ ìtí mo ń sọ yẹn tó ní ń sọ yẹn ọ wà ń bẹ̀ ama kọ́ra àtìhí sígbà tó ń kalẹ̀ Qur'an lọ ó débi àyà wà má àwà má àtàkùn rasulu fakhudhuhu gbogbo ń dá níbi bá ní kẹ́ ẹ ṣe ẹ má ṣe kí ni ẹ má ṣe wa ntọ́ba ti ní ẹ má débẹ̀ no ẹ má ṣe fáwọn táwọn ẹkú mẹ́wò ànábì ni ẹ má fáwọn ojú Allahu akbar àwọn fáwọn abúlé ma sọ̀rọ̀ wọ́n sì gbà fún alukur'an ni wọ́n gbà fún sunna kẹ́nìkan wá dé sí Ahmadu Subuhi Mansur kọ́ wá dé kọ́ ma wá sọ pé kur'an nìkan làwọn gbàgbọ́ kọ́ ma rí èèyàn tẹ̀lé sẹ́ẹ̀rì pé èṣù ni. kọ́ńdàtì bàlá arábìnrin yẹn níbẹ̀ ni ah, mọ̀ káyà yẹn lóòótọ́ abdullahi masud fakọ̀dì sami tu rasulallah sallam mo gbọ́ lọ́dọ̀ anabi tá anabi ní laada allahu náà mi sọ́ọ̀tì wal mutana mi sọ́ọ̀tì gbogbo obìnrin tí máa ń farun ojú ọlọ́run bá ń bínú sí i a jẹ́ pé gbogbo tá anabi bá ti ní ká ṣe àáyà yìí ló máa ṣe kíní ló máa ṣe ayọ́mọ ayá mi nínú ẹ̀sìn wa bidúni tìbá ìsúná lá iman tẹ́nì kan máa ń bẹ lélẹ̀ ayé tí ń pèrè mùsùlùmí tó lóun ò ní tẹ̀lé súnà tó ní súnà sínú tó wọ́n máa ṣe tí sì ń pèrè ní mùsùlùmí wọ́n ní ká sọ fún un pé kò ní iman kìí ṣe mùsùlùmí torí ọlọ́run ti sọ ní kuraani pé fala wa rabbika èmi ọlọ́run bá ti sọ̀rọ̀ mo fi ara mi búra la yu'minun kò nígbàgbọ́ o hatta yuhakkimuka gbogbo àwọn tí wọ́n bá pe àwọn mùsùlùmí wọn ò nígbàgbọ́ hatta yuhakimuka títí tí wọ́n fi mọ gbé ọ̀rọ̀ wá sọ́dọ̀ rẹ̀ yín tó bá wá sọ òun náà ni wọ́n ń tẹ̀lé fi ma shajara bainahum gbogbo tó bá jẹ́ ìyẹn láàrin wọn ìwọ lọ́mọ yanjú ẹ̀ fún wọn wọn ò lè nígbàgbọ́ ó dìgbà tí wọ́n bá ń gbé ọ̀rọ̀ wọn wá sọ́dọ̀ wa nabi muhammad sallallahu alayhi wa sallam thumma la yajiduna fi haraja mimma qadayt tọ́ba ti dájọ́ fún wọn pé báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe wọn ò gbọ́dọ̀ tún rí inú ẹ̀mí wọn pé àwọn ò ṣe bẹ́ẹ̀ wa yusallimu taslima wọn ò sì gbọ́dọ̀ má gbà fún ọ pátápátá lérí ní tọ́ba sọ ọlọ́run darí wọn sọ́dọ̀ tani anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wọn lóye wa ń bí pé béèyàn ọba ti fi tànàbì ṣe kò ní imán kò ní gbàgbọ́ suratul nisa quran four verse sixty five as-sahabatu àwọn àlùfáà wa wọ́n ní gbogbo àwọn sọ̀hábà pátápátá yẹ́ta abadúnà bí qala Allah wa qala rasulillah wa qala rasulullah gbogbo ìjọsìn wọn abubakar umar uthman ali abdulhamid awo saad sa'id gbogbo àwọn sọ̀hábà wọ́n ní gbogbo ìjọsìn wọn wọ́n máa lè rí ọlọ́run anabi sekini anabi sọ as-sunnatu hiya thaniya gbogbo ìjọsìn tẹ́yìn ọba ṣe wọ́n ní súnà lọ́ọ̀mà fíìsì kejì Quran tó fi lè fọkànbalẹ̀ pé òun sin náà lóòótọ́ táwa náà fi gbà pé òun sin náà bó bá ti yọ Quran nàmí tó bá ti yọ súnà kúrò nínú ìjọsìn rẹ wọ́n ní ọ̀lẹ́sìn mọ́ àdéhọ́kàn wa àìmọye àdéhọ́kàn tó jẹ́ pé kò sínú Quran ó sì wà ní hadith àìmọye irun ìbáradà tó ń ṣe gbogbo ẹni tó ní Quran nìkan ló ń gbàgbọ́ ẹni kọ́ sọ fún wa níbi tí raka méjì wà fún àṣùbà nínú alukoran raka mẹ́ta fún magrib ẹni kó mu wá nínú alukoran ṣé ń kírun sá wọ́n ní ń kírun ń kí zuri asr ẹni kó mu raka mẹ́rin wá nínú alukoran ẹ kírun lọ́wọ́ bá sọ anabi lọ́wọ́ sàlàyé pé báàsì ṣe kíni báàsì kíni ló fi ní sọ́lù kàmáàrà ayé tòmọ́ ní wùsọ́lì bẹ́ẹ̀ bá ṣe rí mi tí ń kírun gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní kẹ́ kírun ti yín ẹni tí ò wá rí bá ṣe kírun nínú alukur'an níbo ló ti fẹ́ rí nígbà tó lóun ọ̀gbà súnà gbọ́ a jẹ́ pé ẹni kur'an yìí nù ní jẹ́ ẹlẹ́sìn ìrun asiri rákà mẹ́rin ní jama rákà mẹ́rin súra wọlọ́wà níbo láti rí rákà mẹ́rin yẹn nínú súnà nínú hadith wọ́n lọ sí lọ́gbàdìsí bọ́yìí adékòtò yẹn bá ti jọ yìí Kùránìyùn adékòtò òun tó ń sọ ni pé òun ṣe mùsùlùmí mọ́ o nítorí o lè kírun bó ṣe wọ́ àfi kọ́ tẹ̀lé súnà dísà Muhammad sallam anábìíní khuzu anni manasikakum hajj tí mo ṣe yìí ẹ wò mí gbogbo tí mo ṣe ń bẹ̀ pátá òun náà ní ká fi sí hajj yìí rákà méjì lẹ́yìn maqam Ibrahim wọ́tẹ́kìtì mi makọ́mu ibrahim musalla àwa tá a lọ hajj tá a bá ṣe tàwa fùtán a ṣe raka méjì lẹ́yìn makọ́mu ibrahim àbí raka méjì yẹn ò sínú quran nínú sunna lọ́wọ́ ẹ kírun lọ́wọ́ nínú quran gbogbo ntàn nẹ́bí bá ń sọ fún wa ń jẹ́ àlàyé fún alukur'an karim ẹni bá lóun ọgbà pé sunna wa òun ò ní gbàgbọ́ mbẹ kùránì yùn lòun alukurani sanpele ni kò ní lọ yídì nítorí pé kò sí alukurani ẹ̀yìn lákàtà ń kí yídì àtàsùkò tá ń lọ yídì sẹ́ni pé nǹkan ti bàjẹ́ onítọ̀hún ní káràkà méjì jimá bó bá wá padà ipe kùránì ìwọ́tọ̀ gbàlù kùránì nìkan gbọ́ ìdáni ó ní yàlí sọlá ti ní yomi jùmọ̀ fásitì àwọn ilẹ̀ àdìkiri láwọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ẹ lè kírun jimá lọ́wọ́ bá sọ súnà ló dúró yé wa pé rákà méjì là ń kí jimá nígbà tó ti wá nígbà pé pẹ̀lú súnà definitely ọ̀gbọ̀n wá jimá. kùránì yìí ń sọnù gan wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n ti wà ń Ṣakí wọ́n ti wà lọ́yọ̀ọ́ kọ́lọ́ mọ́jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n sìnrìn wẹ́bsáìtì tá a lọ tá a lè délé ní búmbẹ̀ kọ́lọ́ mọ́jẹ́ á sìn tóun náà bá ń sọ tiẹ̀ tí ń parọ́ rẹ̀ tí ń kó àwọn ìrújú wá béèyàn bá ní àjẹsára ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àbá súnà bá àjẹsára yé yìí yóò ro nǹkan mìíràn àmọ́ irọ́ náà gbogbo ẹ̀ ìkó wọn ọ wà ní koran ẹran súnà ìwà kó ànà ìmọ̀ olùdíyẹ yawma sabi'ihi kò ní kó mọ́nu koran ò ráyé gbé o koran kò rí ayé gbé wàlímà ìyàwó nìkáà ẹfẹ́ yàwó lọ́lọ́run wí bá a ṣe ṣe àwọn onígun nìka níbo lọ́wọ́ àwọn tó bànú jẹ́ àwọn alálùkọ́ránì iṣó àdìgbẹ́ wọ́n dákò oorun síbẹ̀ oorun àsùnwọ́ra ẹ̀rọ nàkún mi wà mẹ́ àníbi ní sàlàyé gbogbo ẹ̀ Allahu akbar tá a máa ń ṣe sáwọn òkú la ẹ kí la lọ́wọ́ ní Kùránì àbí tọ́. Allahu Akbar mẹ́rin ìwọ lọ́wọ́ tí Kùránì bá ń kírun sókù láàdì padà a ní ìwọ tó nígbàgbọ́ ní súnà kí lọ́wọ́ mi a jẹ́ pé èèyàn ò lè jọyìn àwọn ìjọ ta wí àfi kókó ní Islam al-adillatu ala hujiyyati sunnati min al-Qur'an ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣé wá rí àwọn ẹ̀rí tó wà ní Qur'an tó pọ̀ rẹpẹtẹ lérí ká máa tẹ̀lé súnà nábì kò níye ìyẹn mú mẹ́wàá wá péré mẹ́wàá péré tí wọ́n bá ní péré ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ ayé alákọ̀ọ́kọ́ ká máa kọ́ kalẹ̀ ọlọ́run bá ní wọ́dìkúrú ní ìmọ̀tàlọ́ aláìkùn ẹ máa dúpẹ́ ìdẹ̀ra tẹ̀mí ọlọ́run ṣe fún yín ẹ máa rántí ká ẹ máa dúpẹ́ wọ́n máa ń sílẹ̀ aláìkùn mi nàlẹ́ kìtàbí ẹ máa dúpẹ́ ìdẹ̀ra tí mo sọ̀kalẹ̀ fún yín kí wọ́n sọ̀kalẹ̀ alukur'an wàlẹ̀ hikma àti ọgbọ́n kùránì ọ̀tọ̀ àbí hikima kí ni hikima ya'idukum bihi méjèèjì lànà ni ó fi máa bá yín sọ̀rọ̀ ni ó fi máa ṣe wáàsí fún yín alukur'an wọ́n sọ̀kalẹ̀ hikima ńkọ́ hikima tàlà ń fún ní hikima rasulullah sallallahu alaihi wasallam ọdọ̀hó ila sabili rabbika máa gbogbo sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bil hikima pẹ̀lú kíni hikima pẹ̀lú sunnah ayẹlẹ kejì ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana suratul ahzab quran thirty three verse twenty one ọlọ́wọ́n bá ní eré òjísọ́lá muhammad sallam ẹ̀yin dẹ́ jáde umma mo gbé anabi kalẹ̀ fún yín ní àpèjúwe fún gbogbo ìwà àti gbogbo ẹ̀sìn àti gbogbo ìṣe ìtí ìtẹ́ bá ti fẹ́ ṣe ẹ máa wù anabi bó o ló ti ṣe kíní bó ló ṣe ṣe ẹni wá lóhùn ọgbà súnà gbọ́ ta ni ọmọ wò ta ni ọmọ wò sọ̀rọ̀ lọ́hùn kọ̀rọ̀ lọ́hùn èsù lókùn tí ọmọ ṣe kíni jẹ́ ọmọ wò àlìjánu suratul ahzab ẹ̀rí ẹlẹ́kẹta suratul hashr quran fifty nine verse seven ọlọ́wọ́ bá ní wàmà àtàkùn rasulu fakhudhu níta nàbí bá ní ẹ ṣe ẹ máa ṣe wà máa nà ha kún àníhùn fáwọn táwọn níta bá ní ẹkún mbẹ ẹkún mbẹ kí n wá ní tálẹ́bí bá ní kó wọ́n ṣe kankan òun ní ṣe òun sọ pé sọ́lọ́ ni a ṣe <laughs> Allahu akbar tálẹ́bí bá ní kákó mi kan òun béèrè pé sọ́lọ́ ni a kó mẹ́ẹ̀ alukóhánì tó gbàgbọ́ yẹn gan tó gbàgbọ́ nǹkan ta ni wọ́n fi rán alukoran tó gbàgbọ́ nǹkan ta ni wọ́n rán sallallahu alayhi wa sallam ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ayẹlẹ kẹrin suratu nisa quran four verse eighty. mayoti irasula ẹni tí máa ń tẹ̀lé ànábì faqad ata Allah yìí ti ń tẹ̀lé ọlọ́run o allahu akbar aya tó ṣe rí káyà òkìlíà kágbọ́ yóò wà ní àrọ́wọ́tó yẹn èyàn kiri re o èyàn ò pé kéèyàn gbẹ́sì yé o ànábì jíṣẹ́ fún Abubakar ọgbọ́yé ànábì jíṣẹ́ fún Abulahabi olóhùn ọgbọ́yé báwọn àyà yìí ṣe kílíà tó ẹni tí ó bá sọnù kò ní yé o ọlọ́run ní wa man yuti ar-rasula ẹni bá ń tẹ̀lé ànábì lórí gbogbo ohun tí máa ń ṣe faqad ata Allah ìntẹ̀ lọ́lọ́ náà ni kọ́mọ́ tó dalẹ̀ láàmú mọ́ ayẹlẹ karùn-ún sọ́tún nisa Quran four verse one one five one fifteen ọlọ́ni wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda gbogbo ẹni tí wọ́n tún yapa nábì lẹ́yìn ìgbà ti kíláàsì wáyà tẹ́bẹ̀ ghayra sabilil mu'minin tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà àwọn tí yẹn tí ń tẹ̀lé ojú ọ̀nà àwọn tí èso sọ̀hábà nuwalihi mẹ́tẹ̀wọ́lá ọlọ́wọ́n bá ní a kẹ̀yìn sí a sì mú kẹ̀yìn sí ọlọ́run wọn lọ sí ní jahannam àwọn àjùsùn náà jahannam wọ́sá àti màsúírọ̀ ibi tí ó padà sí yẹn burú jáyò ẹni tí bá ń ya pátá ní anabiwa Muhammad kẹ́nìkan wá ní sunna àwọn ọ̀gbágbó kí ni ń ṣe yẹn jama ń yapa anabi ayẹlẹ kẹfà suratul nur quran twenty four verse sixty three ọlọ́ni fali yahdari alladhina yukhalifuna ani amri ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ń yapa àṣẹ ànábì kí wọ́n lè sọ̀rọ̀ àwọn o wọ́n lè ànábì ni kò ṣe kíní olóòṣè wọ́n ní sunna ànábì ni olóòṣè ṣẹlẹ̀ àwọn tó fọwọ́ tẹ̀ntẹ̀rẹ̀ mú sunna ọ̀tọ̀tún làwọn yẹn ẹni tí ọba wọ́sọ̀kò tó lẹ̀ ẹni ọba sì rí yóò tún ka sókè ní ma ti dànù mọ̀ sí náà wọn fa ní ọmọ dírẹ́sì ti súnà bọ́ọ̀bà ṣe súnà ṣe súnà bọ́ọ̀sì ṣe súnà òfilẹ̀ súnà tó dọ́rọ̀ àyàn wà èyí tá a fẹ́ wà kó o nu pápá kò tó sálọ̀ wà láǹsìn bọ́ọ̀ bá ń wò níyà kó o bu pàfọ́ọ̀mù sára súnà ní fọkùnrin tí máa ń jáde súnà ní ẹsẹ̀ ọ̀tún ọwọ́ mi wọnú mọ́sálásí kó gbé wọbẹ̀ súnà ò níyà lérí ẹ̀ ládàá lọ nígbà súnà kan bẹ tọ́jú mọ́ akádà akànpá kápẹ́ranléyà wítìrí lákẹ́yọ̀ kan yẹn akànpá ládàá pọ̀ àmọ́tọ́ ọba ṣe ò níyà súnà wájibà mọ́tòsó kòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ súnà ọ̀ràn yẹn ni nítorí pé ànábìtì ni má asfalẹ̀ mílẹ̀ kàbẹ́ẹ̀ ni mílẹ̀ fìnnà ẹni tí sòkòtò rẹ̀ bá ń kọjá kókó ẹsẹ̀ àbáṣọ tó bá wọ̀ yóò lè jóná kó tó wà ní jẹ́nà ẹ̀dàkùn súnà yìí sẹ́yìn lè fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú kọ́dà ẹ̀rọ àwọn àjọ mi ìtàn jẹjọ súnà wọ́n máa wọ́ sòkòtò lẹ́ni wúrú wúrú ẹ̀rí wọn káàkiri níjọ́ bá ti gbọ́ àdísì yẹn ó kọ́ aṣọ rẹ̀ lọ lè tẹ́lọ̀ ni nítorí ànẹ́bìtọ̀ gbàgbọ́ tó fi wá mọ́ṣáláṣí wọn olólọ́wọ́ náà tó sòkòtò rẹ̀ bá ń wọlé àbí ń kọjá kókó ẹsẹ̀ ọ̀rọ̀ kọjá aṣọ tí mo wọ̀ kò ní fìtì ẹ̀yìn bóyá bí ó sì fìtì nínú ó rí Dr. Mike abigbọ́nà pọ̀lọ́kọ̀ wà báyìí afọ́tọ̀ wà ní India Zakir Naik yóò wọ ṣúùtù rẹ̀ pẹ̀lú pẹ̀lú uh, ṣòkòtò rẹ̀ bí ó ṣe dúró mi tẹ́yẹ kó dúró sí mission America ti lọ London medu doctor ni ọkàwé ga kọ́dà ọkàwé ju ọlọ àmọ́ bẹ̀rù Ọlọ́run ọba ju ọlọ sunna rasulillah sallallahu alaihi wa sallam ọlọ́run bá ní fali yahadari lẹ́dí na yukhalifuna an amri gbogbo àwọn tí wọ́n ya pa àṣẹ tá nàbí pa kán lè sọ̀rọ̀ àwọn o à ń tu sí ibàwọn fitina kí fitina má wọlé wa báwọn. àwọn yóò sí ibàwọn aláàbò ní alim kí wọ́n sọ̀rọ̀ àwọn o kí yá ọ̀run tó lè ọmọ jẹ wọn o. Quran twenty four verse sixty three ṣe é de pé ẹ̀yin gbọ́dọ̀ yà pa anabi sallallahu àwọn Quran yìí ń tani wọ́n yà pa jama. wọ́n ya pa anabi ni ọdún mẹ́fà bí ẹlẹ́ẹ̀keje Quran three Ali Imran aya thirty one ọlọ́run bá ní kul in kuntum tuhibbuna Allaha tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ́run ọgbọ́dọ̀ mọ́ nífẹ̀ẹ́ ọlọ́run torí bùkátà ayé rẹ ọwọ́ ẹ̀ lọ́wọ́ ayé rẹ yìí tó ń gbé protection